that believe in the covenant of the Lord God of Elijah. Iye tó gbàgbọ́ nínú májẹ̀mú Ọlọ́run Elijah. And you believe that your life will never remain the same again today. Gbàgbọ́ pé ayé yín ò ní rí bákan náà mọ́ láti òní lọ. Jump to your feet and shout a glorious hallelujah. Make a joyful noise to the Lord. Thank you, Father. Father, we thank you. Bàbá dúpẹ́. Open your mouth and begin to appreciate him for what he's going to do in your life today. Give him all the praises. Lift him up. For what only him alone can do. Ọlọ́run lè ṣe nínú wa. for what he did before. ohun tó ti ṣe tẹ́lẹ̀ rí. in the previous of um, speak woe unto long time problems. nínú àwọn ètò sọ̀rọ̀ ègbé àwọn ìṣòro ọlọ́jọ́ pípẹ́ rẹ. and for what he is about to do in your life today. àtúntò ti gbáradì láti ṣe tán nínú ayé wa báyìí. begin to worship him. ẹ jẹ́ ká máa fi ìmọ̀re hàn sí Olúwa. give him all the glory. ẹ máa jọ́sìn sí kẹ́ máa fi ògo fún un. Olúwa ga. thank him and worship him. ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kẹ́ ẹ ṣe. as the king of glory. the alpha and the omega. the first and the last. the beginning and the ending. Worship him. The Lord God of Elijah. Ọlọ́run Elijah. Who doeth hard things. Praise him. Lift him high. Glory be to the name of the Lord. Father we thank you. Lord we worship you. Father we magnify you. For the previous speak one to long time problems. What you have brought all the miracle signs and wonders. We are returning all the glory back to you today receive this morning. And we are thanking in advance for what you are going to do here today. Glory be to your holy name. Father, we thank you. We give you all the glory. We give you glory, Lord, as we worship you. We give you glory, Lord, as we honor you. You are wonderful. You are worthy. Oh, again for the last time I want you to roar like thunder as you shout seven glorious hallelujah to glorify the God who alone can do and find solution to all challenges in your life. Make sure that your own hallelujah swallow the hallelujah of five people around you. Because the God of Elijah is ready for every one of us here today. Are we ready? Shout seven glorious us hallelujah. Hallelujah. Thank you, Father. Yes, I shall. Thank you, Jesus. Yes, I shall. Thank you, Father. Bye bye, show. Amen. Amen. In the book of Isaiah chapter 50 verse 7. Nínú ìwé wòlíì Àìsáyà orí àádọ́ta ẹsẹ̀ keje. Isaiah 50 verse 7. Ìwé wòlíì Àìsáyà orí àádọ́ta ẹsẹ̀ keje. The word of God says. Ọ̀rọ̀ Ọlọ́run For the Lord God will help me. Nítorí Ọlọ́run yóò ràn mí Therefore. Nítorí Shall I not be confounded? Ojú kì yóò Therefore. Nítorí náà. Have I set my face like a flint? Èmi ti ojú mi òkè wá And I know. That I shall not not be ashamed. I speak to the life of everyone that can shout three loudest amen. In his move here today. Nínú You shall not be put to shame. That's why I believe that this morning. Ìdí nìyí tó fi dá yìí. Somebody is here. Ènìyàn kan bẹ láàrin wa. Your story shall change to glory. Ìtàn wa yóò yí padà di ògo. Àmín. I want you to roar like thunder as we're about to shout this one loudest prayer point very loud. Our God is the God that can do all things. And in this edition of Speak Woe unto Long Time Problems, I know that by His sovereign power, He will locate your own problems and speak solution to them. Raise your two hands up méjèèjì sókè. as we are going to roar like thunder in this singular prayer point. láti pariwo àdúrà kan ṣoṣo yìí. say oh God of Elijah. olúwa ọlọ́run Elijah. can you shout it very very loud. ìyá lè pariwo lóńgòrò. by your covenant of solution. nípa májẹ̀mú ojútùú rẹ. on this mountain. lórí òkè yìí. speak solution to my situation sọ̀rọ̀ ojútùú sí gbogbo ipò ayé mi. The program is Speak Woe. Ètò tá à ṣe ni sọ̀rọ̀ ìgbé sí gbogbo ìṣòro ọlọ́jọ́ pípẹ́ rẹ. Ìdí nìyí. Every situation that has been presented before him today. Èyí tí a bá gbé wá síwájú Olúwa lónìí. He will met them by his fire. Yóò jẹ́ kí wọ́n pòórá nípa iná. Oh God of Elijah. Ọlọ́run Elijah o. By your cover of solution on this mountain. Ipa májẹ̀mú ojútùú rẹ tó ń ṣiṣẹ́ lórí òkè yìí. Adé. Speak solution to my situation here today. Sọ̀rọ̀ ojú ti gbogbo ipò ayé mi lónìí níbí. In the name of Jesus. Ní orúkọ Jésù. Jésù. By your covenant of solution. Ìgbà jẹ́ mú ojútùú rẹ Olúwa. Speak solution. Sọ̀rọ̀ ojútùú. To all my situation here today. Tí gbogbo ipò tí mo gbé wá síwájú rẹ lónìí. In the name of Jesus. Lórúkọ Jésù. Open your mouth and pray. Ẹ jẹ́ ká lẹ́nu wá di àdúrà. Decrease. láṣẹ. Jesus' mighty name we pray. In Jesus' mighty name we pray. if we have testimony to share with children of God this morning from the previous Speak Word program, kindly come to the altar. If you have testimony to share with us this morning, kindly come to the um, to the altar. If you are, if you know you are happy to be in the presence of God and you're happy that you are alive, can you just begin to wave your hands to Jesus? If you know that God has been good and kind, can you wave your hands to Him? you wave your hands to Him? Wave your hands to Jesus. He's wonderful. He's able and capable to do exceedingly above all that we can ask of Him according to His power in us. Somebody worship Him. Oh Lord, we worship You. Also, this song says, Oh. It says, You are good, you are kind, you are more than this. I'm lost for words, trying to describe you. Elohim, Elion, Alishelewi. Your greatness is all I see. Jesus, I'm waiting for you. God bless you. It's nínú ìjìnlẹ̀ ẹ̀ṣọ́ wo ìjìnlẹ̀ It's ìjìnlẹ̀ ẹ̀ṣọ́ wo ìjìnlẹ̀ nínú everybody say also listening to testimony. ó tó àkókò láti gbọ́ àwọn ẹ̀rí. on behalf of our father in the Lord. ní orúkọ bàbá wa nínú orúkọ. the set man. ọkùnrin ni. over this great assignment. tí olúwa wẹ́kẹ́ sórí iṣẹ́ ìránṣẹ́ ńlá yìí. Dr. D.K. Olukoya. bàbá dr. Àbíkẹ́ Olúkọ̀yà. And our precious mother in the law. Àti màmá wa nínú Olúwa tó ṣe iye jùlọ. Doctor Pastor Mrs. Oluk Ṣadé Olúkọ̀yà. Ọ̀mọ̀wé Olùṣọ́àgùntàn Ṣadé Olúkọ̀yà. We are welcome you all. Akẹ́kọ̀ọ́ yín káàbọ̀. To this special speak wo program. Sínú ìpàdé pàtàkì sọ̀rọ̀ ìgbésí àwọn. As we lis ten to this testimony. Bí ẹ ti ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ gbọ́ àwọn ẹ̀rí wọ̀nyí. The covenant of this mountain. Má jẹ́ mọ orí òkè yìí. We surely speak for you. Yóò sọ̀rọ̀ fún yín dandan. If you say amen, you are the one I'm talking to. Ẹ bá ṣàmì lẹ́yìn lè máa kọ́ yín gbà. My name is Jonathan Olawale. During the COVID-19 of 2020, I lost what I was doing. It hit me pretty hard. But, dur but during the last peak war and so the long time problem, out of the seven prayer requests that I wrote, God answers it. Now I have a very good source of income and all the big accommodation lost has been restored. Brethren, praise the Lord. Hallelujah. Before now, ṣáájú àkókò yìí. He said to us. That he lost almost everything. And the last big world program. Ìpàdé tí a ṣe gbẹ̀yìn sọ̀rọ̀ ìgbà father said we should write prayer request. And he confirmed to us. that God, je Of this mountain. Answer all the prayer requests. That will be your testimony in the name of Jesus. So, my name is Chashade. I want to give all the glory. The last week when I came here last year, I pray for my sister, I have challenges as in marriage, and I told God, Oh Lord, settle this case. I want to restore our marriage back. And God did it in the way that I did not even expect. And I came here with pregnancy, I was weak. And I told God, if you can do it for me, I will come back here to testify, to return the glory back to you. And I want to appreciate God for making me to go to favor room and come back safe and sound. And I'm here, my baby is here. His name is Isaiah. Ori ọ̀fẹ́. <laughs> hallelujah. praise the hallelujah arábìnrin wa ń fi inú dídùn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí òkè yìí lónìí wọ́n ní ní ìgbà pípẹ́ ni arábìnrin wọn ti ní ìṣòro pẹ̀lú ìgbéyàwó wọn àwọn ọmọ ọ̀rọ̀ náà tọ́ ọlọ́run wá nínú sọ̀rọ̀ ìgbésẹ̀ òkèlè tí a ṣe gbẹ̀yìn wọ́n ní ọlọ́run orí òkè inú àti iṣẹ́ ìyanu ó ti mú ìgbéyàwó arábìnrin wọn padà bọ̀ sípò àti pẹ̀lú ó mú àwọn rúre wọ́n sọ̀rẹ̀ ọmọ làǹtìláǹtì orí ọ̀fẹ́ náà wọ́n fi dúpẹ́ lówùrọ̀ yìí ẹ bá wọn hallelujah. Praise the Lord. My name is Elizabeth Ayilaru. For some time now, my business, all my business have been done, very done. There was nothing coming up. During the last speak word to the Lord, I came here with a bitter heart and I prayed. And behold, God restored all my, my business. Everything is back. Also, I brought a property because of the lack of financial that I was having. I was unable to work on the, the property. And the people who sold it for me called me that they have sold it to another person, that they cannot refund back my money. But during the last speak word, I told God that these people must return back my property because I paid for it. Oh. And after I left here on the next day, they gave me a call that they want to have a meeting with me. So I went there. When I got there, they pleaded with me and they gave me four 400 eh, pieces of block to complete the project. Surely the Lord is here. Praise the Lord hallelujah arábìnrin wa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí òkè yìí torí pé ó yà wọ́n lẹ́nu gidigidi ṣáájú àkókò yìí ká tó ṣe ètò sọ̀rọ̀ ìgbésí òkè rẹ iṣẹ́ àṣekẹ́yìn wọ́n ní okòwò àwọn ó dojú bolẹ̀ pátápátá kódà àti jẹun ó di ìnira wọ́n gbé ètò yìí wá sínú ìpàdé tí a ṣe ọlọ́run orí òkè náà àti iṣẹ́ ìyanu ó ti dábìrà nínú ayé wọn báyìí torí pé kí ni ọwọ́ wọn ti padà sípò kódà ó ń bùyárì ni ẹ̀rí wọn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn tilẹ̀ ra ilẹ̀ kan ṣùgbọ́n nígbà tí wàhálà dé tí ò sí nǹkan kan mọ́ nǹkan àwọn ò lè ṣe nǹkan kan níbẹ̀ wọ́n tún pè wọ́n níbi tí wọ́n ti náà pé n tó rà yìí o tó bá mọ tó ṣe sí a gbà lọ́wọ́ rẹ̀ àwọn tún mú ọ̀rọ̀ náà wá sínú òkè sọ̀rọ̀ ìgbé ọlọ́run orí òkè náà ti dá wọn lóhùn torí pé kí ni bí wọ́n ti kú òní ni wọ́n pè wọ́n wọ́n ní wákàbá onígbólóhùn wọ́n sì fún wọn ní búlọ́ọ̀kì irinwó láti parí iṣẹ́ tí wọ́n ti dá pé ọlọ́run orí òkè yóò dojú tì wọ́n wọ́n ṣe mú ọpẹ́ wá lówùrọ̀ yìí. Praise the Lord. My name is Sister Abimbola. My first coming to this program was last year, July 2022. they eh, are asked to write some prayer requests, which I wrote out and I snapped on my phone to really know if my prayers are going to be answered. So um, I, I, those prayer points were, were somehow strong. Then August, something happened. I was like, ah, did it really happen or it was a coincidence? So I, I just kept quiet. Then I came again in October we are also asked to write the prayer request also, which I did and snapped again that I, ah, do, I work with um, a real estate, Merit Abode Nigeria Limited. I was not making sales. They were part of my prayer request then. I said, God, I want you to intervene in this. If truly you were the one that did it that August, I want you to prove yourself now again. <laughs> in history of merit abroad, nobody has made that huge amount of money which I brought into the company. So since then, I've been, I, I said I was going to come here to appreciate God, but I'm like, ah, how will I go there? But when I was, even at home, I never had the intention coming to the altar to praise God. I always think of, okay, I will always praise God at my house or in the church. But when I came in, he says, either you like it or not, go and testify. You said what you snapped, and I snapped, and I went to check what I snapped then that I said I was going to come to this altar to appreciate God if truly he will do it. So I'm here this morning to appreciate God, to tell him thank you for his faithfulness. I give God the glory. God of this great commission that has never failed me. Even my region, I'll be going, praise the Lord. Hallelujah. Tell the fellow beside you, something's about to happen to you. wọ́n ní ní ọdún tó kọjá ní oṣù keje ni àwọn wá sínú ìpàdé tí a ṣe yìí kódà nígbà tí àwọn kọ ẹ̀bẹ̀ àdúrà tí wọ́n ní kí a kọ kalẹ̀ àwọn fi àrò àgbéká wọn ya fọ́tò rẹ̀ sílẹ̀ káwọn káwọn lè mọ̀ bóyá ó wá sí ojúṣe sí ògo ọlọ́run gbogbo tí wọ́n kọ síbẹ̀ ọlọ́run máa mú ṣẹ ṣùgbọ́n nígbà tó tún yá wọ́n tún wá sí tí a ṣe ní oṣù kẹwàá ọdún ó tún kọjá bákan náà wọ́n tún yà ní àwòrán wọ́n ní kó tó tó àkókò yìí àwọn ti máa ń bá àwọn tó ń talẹ̀ tí wọ́n ń ralẹ̀ tí wọ́n ń talé tí wọ́n ń bá wọn ṣiṣẹ́ àwọn ọ̀tá àwọn ọ̀rẹ́ nìkan papọ̀ wọ́n pé kí ni wọ́n gbé kalẹ̀ eléyìí ni ó kọ wọ́n lóminú tó sì pẹ̀lú ìkan nínú àwọn kókó àdúrà tí wọ́n kọ kalẹ̀ wọ́n ń jẹ́ kó di mọ̀ fún wa lónìí pé ọlọ́run orí òkè náà ti ṣe ìyanu ọlọ́run bá adíkẹ́ olúkọ̀yà ó ti ṣílẹ̀kùn ayọ̀ fún wọn torí pé kí ni owó tí wọ́n pa wọlé kódà kò sẹ́ni tó pa ọ̀rẹ́ wọlé níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ pé ọlọ́run ò wá dójú tì wọ́n ó mú ìlérí rẹ̀ ṣẹ nínú ayé wọn ni wọ́n ṣe wá fi ọpẹ́ fún lówùrọ̀ yìí. Praise the Lord. My name is Zainab. I'm writing number. I'm 26 years old. But uh, my mom, uh, eh, my mom have take me where, uh, anywhere that, uh, everywhere that uh, to find solution to it, but there's nothing. But there, there was a day someone gave my mom in the handbill that she give it to me. So I, I come to this program. I, uh, immediately I stepped to this uh, prayer city, I, I said to God Almighty that, God, if you can let this shame to be a hand, I'll, be, I'll give you the glory and honor. But uh, but that I didn't, uh, the next um, um, speaker, I did not even at I not co- I not come and say to come and say what I not come what I not come and say to come and say what yes okay. I'm I'm bedwetting past twenty years. Okay. Ó fẹ́ sọ Yorùbá. Praise the Lord. Ó communism náà. No ẹ eh, mo máa mo máa ń tọ̀ sílé ibikíbi tí mo bá lọ máa tọ̀ sílé but mọ́mì mi mọ́mì mi wá fún mọ́mì ní àbí pé kọ́ fún mi mọ́mì wá fún mi ìgbà tó wá fún mi mo wá wá sí bíbá but immediately tí mo dé ibi báyìí mo wá sọ fọlọ́n pé wọ́lọ́n tó bá lè ṣe kí ìṣòro yìí kó fi kó dé òpin ìgbà tí mo wá tọ́lọ́n wá ṣe fún mi mo wá jẹ́rìí sí mo wá tún wá gbàtọ́ ayá tí mo rí pé nǹkan náà ti ń bẹ̀rẹ̀ padà mo wá padà mo wá ní ìwọ ọlọ́run jọ mo mọ̀ pé mo ti ṣẹ̀ sí ìwọ ọlọ́run bọ̀ mo wá dúpẹ́ bí ìgbà tí mo But tí must sọ bẹ́ẹ̀ fún ọlọ́run fi òpin sí i mo wá for pé mo Wow. Tears of joy wow. in the eyes of our sister. Surely the Lord is here. Lótìtọ́ Ọlọ́run ń bẹ lórí òkè yìí. We can see her shedding the tears of joy. For the past 26 years, she has been bedwetting. And they have taken her everywhere to no avail. She came here, somebody gave her mother the handbill of her program. They attended the program. Trust our God. The bedwetting stopped immediately she stepped at us on this mountain. To the glory of God, she refused to testify. Before she knows it, devil struck again. She started bedwetting again. But she came back and knelt down at this altar. God of Dr. Dike Olukoya, forgive me. I know I've done something wrong. And to the glory of the God we serve here, the bedwetting of over 20 years has come to end. The shame, the disgrace has gone forever. Listen to this. Luke 21, verse 13 says, And he shall turn to you yóò wá jásí fún yín. for a testimony. ẹ̀rí ńlá. rise you feet here wherever you are. gbogbo ibi bá wà. you have listed to this great testimony. gbogbo ọlá ti gbọ́ àwọn ẹ̀rí ńlá ńlá yìí. and you are here. ẹ sì ń bẹ the scripture says. and he shall turn to you. yóò wá yí padà fún yín. for a testimony. ẹ̀rí ńlá ńlá. for as many that are here. gbogbo ọ̀pọ̀ tó wà níbí. or you are connected to this service oh, wherever you are. ẹ̀rí níbi tí ẹ wà. you believe. ẹ wá gbàgbọ́. that every good thing that is dead. that is dying. in your life. you know that they are coming back to life. ẹ wherever you are. can you shout hallelujah. ẹ Shout it very loud hallelujah. Ẹ̀kẹ́ Shout your loudest hallelujah. Hallelujah Amen. Welcome again to this special edition of the Speak Cool program. It is time now to bring out the word bomb. And be able to pray our special prayers. I want you to bring out the pamphlets in your hand. tó ń bẹ lọ́wọ́ yín jáde. and bring out your bibles. àti bíbélì yín. by the grace of God. nípa ọ̀fẹ́ ọlọ́run. every missile of the word of God you throw today. gbogbo àdó ọlọ́run tí ẹ bá sọ jáde lónìí. shall locate the headquarters of your enemies. yóò wá olú ìjọ àwọn ọ̀tá yín. and they shall be totally dismantled in the name oh, of Jesus. ó sì fọ́n yányán orúkọ ńlá Jésù. now please rise with your bible in your hands. ẹ jẹ́ kí a nọ̀rọ̀ pẹ̀lú bíbélì wa ní ọwọ́ wa. rise with your bible in your hands. ẹ nọ̀rọ̀ pẹ̀lú bíbélì yín. And make sure that your voice rings loud and clear. We are opening first to Psalm 2. Psalm number 2. That psalm that is powerfully empowered by the Holy Ghost. Orin Dáfídì tó jẹ́ pé ẹ̀mí mímọ́ lóró ní agbára. To cause confusion in the camp of the enemy. Láti mú kí rúdurùdu dé bá àgọ́ àwọn ọ̀tá. To make you a terror to those who have been terrorizing you. Láti jẹ́ kí o jẹ́ni tí ó máa halẹ̀ mọ́ àwọn tó ń halẹ̀ mọ́. And to push you into the enforcement of your destiny. Àti láti tì ẹ́ sínú ibú àyànmọ́ rẹ̀. Are you ready? Ǹjẹ́ ṣe tán? We are going to read like an archangel. Ẹ ó gbà ẹ ó kà á bí olórí àwọn áńgẹ́lì. With the voice of many trumpets. Pẹ̀lú ohun Ìpè ńlá. Are you ready now? Ǹjẹ́ ẹ ṣe tán? One two go. Why do the heathen rage and the people imagine a vain thing? The kings of the earth set themselves, and the rulers take counsel together against the Lord and against his anointed, saying, Let us break their bands asunder and cast away their cords from us. He that sitteth in the heaven shall laugh. The Lord shall have them in Jerusalem. Then shall he speak unto them in his wrath, and vex them in his sore displeasure. I, I set my king upon my holy hill of Zion. Oh, I will declare the decree. Lord has said unto me, Thou art my son. This day have I begotten thee. Ask of me, and I shall give thee the heathen for thy inheritance, and the uttermost parts of the earth for thy possession. Thou shalt oh, break them with a rod of iron. Thou shalt dash them in pieces like a potter's vessel. Be wise now, therefore, O oh, ye kings, be instructed, ye judges of the earth. Serve the Lord with fear and rejoice with trembling kings the son, lest he be hungry, and ye perish from the way, when his wrath is kindled, but body little. Blessed are all they that put their trust in. Amen. Amen. Can you shout a louder amen? Ẹ kígbe àmì ńlá. The next one. Èyí tó kàn. Is Psalm seventeen. Orin Dáfídì kẹtàdínlógún. This is one that you are going to use to drag them to court. Eléyìí lẹ́wọ̀n fi wọ́n wọn lọ sínú Psalm number seventeen. Orin Dáfídì kẹtàdínlógún. And the Lord shall give a judgment in your favor today. Olúwa yóò sì mú kí In the name of Jesus. Ní orúkọ When to go. Hear the right, O oh, Lord. Attend unto my cry. Give ear unto my prayer. That go not out of faint Let my sentence come forth from thy presence. Let thy be on the things that are equal. Thou hast proved my heart. Thou hast visited me in the night. Thou hast tried me and shall find nothing. I have proposed that my mouth shall not transgress concerning the words of men by the words of the lips. I have kept me from the path of the destroyer. Hold all my goings in thy paths, that my footsteps slip not. I have called upon thee. For thou hear me, O oh, God, oh. incline thy hands unto me, and hear my speech. Show thy marvelous loving kindness, O thou that mm. savest by the right hand, them which put their trust in thee, from those that rise up against them. Keep eh. me as the apple of thy eye. Hide me under the shadow of thy wings from the wicked that oppress me, from my deadly enemies who compass me about. They are enclosed in their own fire. With their mouth they speak proudly. They have now compassed us in our steps. They have set their eye bowing down to the earth, like as a lion that is greedy of his prey, and as it were a young lion locked in a secret places. Arise, O Lord! Disappointed! cast him down. Deliver my soul from the wicked, which is the soul, From men, which I die Oh Lord, from men of the world, who is their portion in this life, and whose belly thou fillest with thy heat treasures. They are full of children, and leave the rest of their substance to their babes. As for me, I will behold thy face in righteousness. I shall be satisfied when I awake with thy likeness. A loud amen man. The final one. èyí tó kẹ́yìn. in this session. ní ìpele yìí. psalm thirty-five. orin dáfídì orin karùnléní psalm number thirty-five. orin dáfídì orin karùnléní we usually call this one the intercontinental ballistic missile. a máa ń pè ní àdó olóró tó jẹ́ pé gbogbo àgbáyé pátápátá ló máa ń ta lọ. which can travel far and wide. èyí jẹ́ pé ó lè rìn jìnnà réré. to cause trouble for the enemies of your soul. And trouble your troublers. As you read this one, the Lord will go to war on your behalf. And your testimony shall shake the heavens and the earth. In the name of Jesus. I want you to read it with meaning, with purpose. Are you ready? One, two, go. Plead my cause, O Lord, with them that strive with me fight against them that fight against me. Take hold of shield and buckler. Stand up for my own throughout also this prayer and stop the way against them that persecute me. Say unto my soul, I am thy salvation. Let them be confounded and be put to shame that seek after my soul. Let them be turned back and brought to confusion that defies my heart. Let them be a shaft before the wind. And let the angel of the Lord chase them. Let their way be dark and slippery. And let the angel of the Lord persecute them. For without cause, they have hid for me their net in a pit, which without cause they have dig for my soul. Let destruction come upon him at unawares, and let his net that he had eat catch himself into that very destruction. Let him fall. and my soul shall be joyful in the Lord. It shall rejoice in his salvation. All my bones shall say, Lord, who is like unto thee, which delivereth the poor from him that distress for him, yea, the poor and needy from him that spoiled him. False witnesses did rise up. They laid to my charge things that I knew not. They rewarded me evil for good to the spoiling of my soul. But as for me, when they were sick, my clothing was sackcloth. I humbled myself with fasting, and my prayer returned to my own bosom. I behave myself as though he had been my friend or brother. I bow down heavily as one that mourned for his mother. But in my adversity, they rejoiced and gathered themselves together. Yea, ah, the angels gathered themselves together against me, and I knew it not. They did tear me. and seize not with hypocritical mockers and feast the gnats upon me with their teeth. Lord, how long will thou look on? Rescue myself from their destruction, my darling from the lions. I will give thanks in the great congregation. I will praise thee among much people. Let not them that are my enemies wrongfully rejoice over me. Never let them wink with their eyes that hate me without a cause. For they speak not peace, but they devise deceitful matters against them that that quiet in the land. Yea, he opened their mouth wide against me and said, Aha, aha, our eyes have seen it. These thou hast seen, O Lord, keep not ah, silent. Oh Lord, be not far from me. Stir up thyself and a word to my judgment, even unto my cause. My God and my Lord, judge me, O Lord, my God, according to the righteousness. Let them not rejoice over me. Ah, Let them not say in their hearts, Ah, so we will have it. Let them not say, We have swallowed him all. Let them be ashamed and brought to confusion together that rejoice at my heart. Let them be clothed with shame and dishonor that magnify themselves against me. Let them shout for joy and be glad that favor my righteous cause. Yea, let them say, Let the Lord be magnified, which had pleasure in the prosperity of his servants. And my tongue shall speak of thy righteousness and of thy praise all the day long. Can you shout sevenfold, Amen. Amen. Amen. amen. amen. Amén. Amén. Amén. Amén. Amén. Now, in the spirit of angry spirits angry prayers. Nínú ẹ̀mí àwọn ẹ̀mí tó ń bínú àti àdúrà tó ń bínú. I want you to take this prayer pamphlet in your hand. Mo fẹ́ kẹ́ ẹ mú ìwé àdúrà yìí ní ọwọ́ yín. And begin to marshal them without pity on the enemy. Ẹ bẹ̀rẹ̀ sí ní wọn pẹ̀lú àdúrà Please. Ẹ jọ̀wọ́. If you don't need to really sit down, don't sit down. Ṣé o bá nílò láti jókòó ẹ má ṣe jókòó? Use the power of God upon this program. Ẹ lo agbára tó ń bẹ níyìn. To pray this prayer true today. Láti gba àdúrà yìí. Your testimony is sure. Ẹ̀rí yín dájú. In the name of Jesus. God bless you as we begin to pray. In the name of Jesus. louder hallelujah. hallelujah Don't kill it. If you know that this morning is your morning. Tẹ mọ̀ pé òwúrọ̀ yìí òwúrọ̀ yìí ni. Shout the loudest hallelujah. Ẹ pé ohun hallelujah tó lọ sókè. Let's close our eyes as we raise our hands to the Lord. And jẹ́ ká díjú wa bá ó ti ná wa sókè sódò wa. I say this louder than anyone around you. That is why you are called Jehovah. That is why you are called Jehovah. What you say you will. people here today. Ó láwọn èèyàn tó ń bẹ níyìn lónìí. That the defeat of their enemies. Ìborí wọn lórí àwọn ọ̀tá wọn. Will be massive. Yóò borí. There are people here this morning. Ó láwọn èèyàn tó ń bẹ níyìn lówùrọ̀ yìí. You have been taken to the covenant. Wọ́n ti mú ọ lọ sínú àjọ àwọn àjẹ́. Even as you are here presently. Bó ti ń bẹ níyìn ìbá ti ń sọ̀rọ̀ yìí. You are tied down inside that coven. Síso náà so ọ́ mọ́lẹ̀ ní ìpéjọpọ̀ àjẹ́. And you've not been able to gather yourself together. Kò sì ṣeé ṣe kó kó ara rẹ jọ. Something is about to happen. Nǹkan kan fẹ́ ṣẹlẹ̀. The chain used to bind you will be broken. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tó fi dì ọ́ jíjá ni yóò já. There are some women here today. Ó láwọn arábìnrin kan tó ń bẹ ní ìlọ́jọ́ òní. They have been mocking you. Wọ́n ti ń pẹ̀ gan rẹ. But beginning from today. Ṣùgbọ́n bẹ̀rẹ̀ láti ọjọ́ òní yìí lọ. That mockery shall become testimonies. Ẹ̀gàn yẹn á dohun tó torí rẹ̀ jẹ́rìí. There are people here. Ó láwọn tó ń bẹ níhìn. Anytime you want to move forward, something is pushing you backward. Nígbàkigbà tó bá fẹ́ gbé ìgbésẹ̀ tẹ̀síwájú nǹkan á tì ọ́ sẹ́yìn. Anytime something good is coming. Tó rere bá ń bọ̀ ń sàkání rẹ. A satanic dream comes along. Àlá Sátánì kan á And the project collapses. Gbogbo ìdáwọ́lé náà á Something is about to happen. Nǹkan kan fẹ́ ṣẹlẹ̀. That will change all that now. Tí a yí gbogbo eléyìí padà báyìí. There are prayers I want you to pray here today. Ó àdúrà tí mò fẹ́ kẹ́ gbà ní òní. Pray like a man or woman from another world. Ẹ gbà bọ́kùnrin tó wá. You are here for serious business. Iṣẹ́ pàtàkì lẹ wá láti wá ṣe. You are here for very serious business. Iṣẹ́ tó le kókó pàtàkì lẹ wá láti wá ṣe. When you have a dangerous problem. Tó bá yẹ pé ìṣòro tó léwu nínú lẹ ní. You pray dangerous prayers. ẹ ó gba àdúrà tó léwu nínú. when you have a mysterious problem. ẹ bá ní ìṣòro tó jinlẹ̀. you pray mysterious prayers. ẹ ó gba àwọn àdúrà tó jinlẹ̀. when you face a deep problem. tó bá yẹ pé ìṣòro tó jinlẹ̀. you pray deep prayers. lẹ́ ń dojúkọ ẹ̀ ó gbà àdúrà tó jinlẹ̀. when you face wicked enemies. tó bá yẹ pé àwọn ọ̀tá tó ní kà nínú lẹ́ ń bá fira. you pray wicked prayers. ẹ̀ ó gba àwọn àdúrà ìkà. something is about to happen. nǹkan fẹ́ ṣẹlẹ̀ that will put all your enemies to shame. tí yóò dojú ti gbogbo àwọn ọ̀tá rẹ. with a voice that roars like fire and like thunder. lóhùn tó ń sán bí iná àti bí àrá. can you shout this loud and clear. ẹ a lè kígbe lè lóhùn tó já gaara problems. ẹ̀yin ìṣòro. assigned to consume good things in my life. tọrọ láti jẹ orere run láyé mi. can you shout it loud. ẹ kí gbèrè lóhùn rárá. your voice is not loud enough. ohùn rẹ ò lọ sókè tó. what are you waiting for? kí ló ń tẹ̀. ní orúkọ Jésù. Yes. Bẹ́ẹ̀ Thank you, Jesus. Thank you, Jesus. Say See what is happening, that's right. Ẹ wo ohun Oh my ṣẹlẹ̀, In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. As someone here. ó lẹ́nìkan tó ń bẹ níhìn. as an heavy load spiritual load upon your head. àwọn ẹrù wíwo nípa tẹ̀mí ló ń bẹ lórí yín. another person is here. bẹ́ẹ̀ni ọlọ́run bá ní ìbákan náà. as a total of eight sicknesses moving about in your body. oríṣiríṣi àìsàn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń bẹ lágbo another person is here. olẹ́dọ̀míràn tó ń bẹ níyìn. you have been drying up. ẹ̀ ń gbẹ. the enemy is drinking your blood. ọ̀tá mu ọ lẹ́jẹ̀. I'm going to count seven from here. ó ka òǹkà dé èje. and the power of God will fall upon you where you are. agbára ọlọ́run á bà lé ọ níbi wà. and that yoke will be broken completely. àjàgà náà á sì fọ́ pátápátá. and as I count seven from here. bí o ti ka òǹkà dórí èje. everything that belongs to your life. o gbogbo tó tọ́ sáyé that is inside inside the water. tó ń bẹ nínú omi. and the forest. àti nínú igbó dídí. will be recovered instantly. lójú ẹsẹ̀ la ó gbà fún ọ. one. ení. two. èjì. three. ẹ̀ta. four. ẹ̀rin. five. àrún. six. ẹ̀fà. seven. èje. Released. Be Be released. released. ìtúsílẹ̀ gba Be released. ìtúsílẹ̀ ẹ Be released. ẹ gba ìtúsílẹ̀ ẹ gba ìtúsílẹ̀ ẹ gba ìtúsílẹ̀. everything you have eaten or swallowed. ohun tó ti jẹ tàbí tó gbé mi. that the enemy is using against you. tọ́ta fi ń gbógun tì ọ́. yes I command them to go. bẹ́ẹ̀ ni mo pàṣẹ kọ́ lọ. go kọ́ kúrò kọ́ kúrò kọ́ kúrò ẹ kúrò ẹ kúrò. in the name of Jesus. ní orúkọ Jésù. Thou power of God. Ìwọ agbára Ọlọ́run. In the name of Jesus. Ní orúkọ Jésù. To move. Bẹ̀rẹ̀ sí rìn. From person to person. Látọ̀dọ̀ yẹn kan sómìíràn. From person to person. Látọ̀dọ̀ yẹn kan sómìíràn. From person to person. From person to person. Látọ̀dọ̀ yẹn kan sómìíràn. Látọ̀dọ̀ yẹn kan sómìíràn. You disturb my spirit husband. Ìwọ ọkọ ọ̀run alágídí ni. I destroy your wedding rings. Mo pa òrùka ìgbéyàwó rẹ Let her go. Let her go. Let her go. Fílẹ̀. Let her go. In the name of Jesus. Ní orúkọ Jésù. Jesus. Yesu. Stretch your right hand towards this altar now. what? nawọ́ ọ̀tún your cock back by your body. Father, let this hand stretch forth. Bàbá So come on you. Becoming a destiny deliverance hand. Let it become a glory recovery hand. Let it become a blessing recovery hand. In the name of Jesus. You are going to smite your head now. Your head is the symbol of your destiny. Smite it aggressively. As you smite it, the deliverance power of God will go go from the top of your head to the sole of your feet. agbára ìtúsílẹ̀ ọlọ́run á lọ láti àárín òun rẹ̀ láti ẹlẹ́sẹ̀ rẹ̀. every plantation of darkness will begin to flee. gbogbo irúgbìn ọ̀tá ni yóò bẹ̀rẹ̀ sí sádànù. as you smite your head. bẹ́ẹ̀ ń gba orí you will shout fire. ẹ ó máa pariwo iná. one. ení. do it well. smite that head well. ẹ ṣe dáadáa ẹ gbá orí yẹn dáadáa. and shout your fire well. ẹ sì pariwo. one ení two èjì three ẹ̀ta four ẹ̀rin five àrún six ẹ̀fà seven èje. It's happening. Ó ń Yes. Bẹ́ẹ̀ Every yoke of the serpent. Be broken. Be broken. Be broken. Be broken. Be broken. Be broken. Get yourself ready. Get yourself ready. Ẹ One. Ení. Two. Èjì. Three. Ẹ̀ta. Four. Ẹ̀rin. Five. Six. Seven. Jesus. Jesus. Get us up ready. Ẹ I'm going to count seven again. Wọ́n tún ka òǹkà dórí èje lẹ́ẹ̀kan sí. Now smite your chest. Ẹ wà gbá igbá àyà yín. Smite it very well. Ẹ gbá a dáadáa. Every infirmity there will have to go back to the sender. Gbogbo àìlera tó ń bẹ ń wọ́n láti padà sọ́dọ̀ wọn tó rọrùn. You smite that chest and shout fire. Ẹ gbá àyà yẹn, ẹ ó máa pariwo iná. Ení. Two. Èjì. Three. Ẹ̀ta. Four. Ẹ̀rin. Five. Àrún. Six. Seven. Èje. Get yourself ready. Something is going on there. That's right, something is going on. Just that infirmity you brought here. Come back to the sender. Go to your stomach now. Smite it aggressively. Shouting fire. One. Two. Èjì. Three. Ẹ̀ta. Four ẹ̀rin. five six seven. èje. I want you to smite that place very aggressively. Very aggressively. One. Two. Three. Four. Five. Six. Seven. Èje. Yes. Bẹ́ẹ̀ni. Silence. Ìdákẹ́jẹ́. Silence. Ìdákẹ́jẹ́. Our three sisters here. O láwọn arábìnrin mẹ́ta tó ń bẹ níhìn. Your womb has been taken to the coven. Ilé ọmọ yín wọ́n ti mú lọ ṣáájú àjẹ́. Right there where you are. Níbi tẹ́ ẹ wà yẹn. The power. God is coming upon you now. Agbára Ọlọ́run bà lé And you are recovering your womb now. Ẹ gba ilé ọmọ yín padà báyìí. That's the first person. Ẹnì kínní nìyẹn. That's number two. Ìkejì nìyẹn. That's number three. Ìkẹta nìyẹn. voices from the grave. tó Speaking to you that you will die. I command the voices to backfire in the name of Jesus. Receive your deliverance. Receive your deliverance. Receive your deliverance. Receive it. Receive it. Receive it. Receive it. Receive it. Receive it. Let your amen roar like thunder. Receive it. Receive it. Receive it. Receive it. Receive it. Receive it. Receive it. Receive it. In the name of Jesus. Ní orúkọ Jésù. bɛ infirmity in any part of your body. ní sì tẹ bá náà ìlera níbi kíbi ara yìí. smite the place twenty one times. ẹ gbábẹ̀ nígbà mọ́kànlélógún. shout him fire. ẹ ó máa pariwo iná. let's go. ó yá. Yeah. yes. Ben, yes. Benny. Amen. Amen. Begin to check your body now. Somebody came out with a deafening headache. The headaches are disappeared. Somebody came out with a swelling, swelling place in the body. Ibi tó The swelling place has disappeared. The enemy has been drinking your blood. But your strength has come back now. Begin to do what you could not do before. If you cannot walk, begin to walk. If you cannot hear, begin to hear. If you cannot smile, begin to smile. If you cannot see, begin to see. Put your faith into into action. check that pain in the body. ìrora gone right back to the center. thank you Jesus. ẹ check your body well. if you know that you have been healed. don't let the devil put it back. run quickly to the altar here. so that we can pray with you. check your body very well. run quickly to the altar. don't allow the devil to put it back. See what is happening to that sister. Eh, the power manipulating your menstruation. Has been removed from you now. A ti mú Yes, that's the power of God coming upon you. Bẹ́ẹ̀ni, Check that leg. Ẹyẹ ẹsẹ̀ Check that hand. Yes. That's right. I know you had stroke before. Check your body now. Strength is coming back to your body. Strength is coming back to your bones makatenda lekayabo shendera basanda nakasetia right there where you are. Let that be silent. As someone in this meeting, they have been circulating your name from shrine to shrine. From which doctors to which doctors. Because of that. they have been experiencing uncommon failure. Right there where you are. The power of God is coming upon you. And that yoke is broken. It's broken. ti fọ́ òun fọ́. It's broken. It's broken. It's broken. It's broken. I decree by the decree of heaven. Mo pàṣẹ nípa àṣẹ ọ̀run. Upon these seven sisters here. Sára àtòrí àwọn arábìnrin méje wọ̀nyí. Any arrow of darkness. Ọfà òkùnkùn yòówù. Planted in your body. Tọ́pì ságọ̀ ara rẹ. To prevent you from getting married. Kò má baà lè rọ́kọ fẹ́. Let the fire kí iná of the God of Elijah ti ọlọ́run Èlíyà fall upon you where you are kó bàlẹ́ ọ níbi tó bá wà and let the yoke of the enemy kájàgà ọ̀tá ni be dissolved kó yọ̀dà be dissolved kó yòrò be dissolved kó yọ̀dà be dissolved kó yọ̀dà be dissolved kó yọ̀dà be dissolved kó yọ̀dà be dissolved kó yọ̀dà be dissolved kó yọ̀dà be dissolved kó yọ̀dà be dissolved kó yọ̀dà be dissolved kó yọ̀dà be dissolved kó yọ̀dà be dissolved kó yọ̀dà be dissolved kó yọ̀dà be dissolved kó yọ̀dà yes that's that's number one ẹnìkìlì nìyẹn that's number two that's number three. That's number four. That's number five. That's number six. That's number seven. Let her go. serpent that has moving about your body. Fire of God is burning the serpent. Check your body, it's gone. Makate sete layaba. Can you shout this loud and clear? Say every broom of witchcraft. Gbogbo I sign against my destiny. Can I hear you shouting this loud? Catch fire! In the name of Jesus. Jesus. Est c'est honteux. Jesus' name we pray. Now pray this two headed prayer. angels. ẹ wá gba àdúrà olórí méjì yìí. there are angels of God all over this place. o làwọn angẹ́lì ọlọ́run tó ń bẹ ní gbogbo ibi báyìí. to bring the answers to this prayer. láti mú èsì àwọn àdúrà yìí wá. say stubborn pursuers. ẹ̀yin alẹ́ ni má dé. stubborn problems. ẹ̀yin ìṣòro olórí kunkun. in my life. Yeah. Can I hear you shouting this loud? Sisters, can I hear you shouting this loud? Arábìnrin jẹ́ There is a sister that needs to shout this loud. Arábìnrin Let the brothers roar like thunder. Kílẹ̀ ń In the name of Jesus. So what is happening here? Eh, Bakapola kayabo shotara. kaya ba. Jesus' name we pray. Ní orúkọ Jésù lágbàá. Ẹ̀yin agbára. That are saying I will not go far. Tó ń sọ pé mo ní rìn jìnnà. You must get angry in your spirit. Ẹ láti bínú nínú ẹ̀mí Can you shout this loud? Ẹ kígbe léyìn rárá. you Jesus. ẹ ṣeun Jésù. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Let your amen roar like thunder. Kámi rẹ kó máa ró bí àrá. Father. Bàbá. I ask mo béèrè for a consignment fún ọ̀gọ̀rọ̀ of brutal angels of God. Àwọn áńgẹ́lì tó ní ìkanra nínú ti Ọlọ́run. To terminate any stubborn problem. Láti fi òpin sí ìṣòro olórí kúkú. In the life of anyone here. Tó ń bẹ nínú ayé ẹni yòówù tó ń bẹ níhìn. Let the angels of war. Begin to fight them. Fight them. Fight them. Fight them. Fight them. Fight them. Fight them. Fight them. Fight them. Fight them. In the name of Jesus. does not want to give you peace. Agbára tí ò fẹ́ fún ọ ní ìfọkànbalẹ̀. That is contesting with your joy. Tó ń bá ayọ̀ rẹ díje. Let the brutal angels of God. Kí àwọn áńgẹ́lì tó níkà nínú ti Ọlọ́run. Terminate them in the name of Jesus. Wọ́n fòpin sí wọn ní orúkọ. Terminate them. Terminate them. Terminate them. Terminate them. Let your amen roar like thunder. Terminate them. Terminate them. Terminate them. Terminate them. in the name of Jesus. Father. Baba, after the order of Korah, Dathan and Abiram. àti àbírámù. let the ground open now. kí ilẹ̀ kó lanu báyìí. and swallow every stubborn witchcraft. kó gbé gbogbo àjẹ́ alágídí. and sign against your people. tó ń yàrá mi sí. in the name of Jesus. ní orúkọ Jésù. ground swallow them. ìwọ ilẹ̀ gbé wọn mi. swallow them. gbé wọn mi. swallow them. gbé wọn mi. yes sir. bẹ́ẹ̀ni. in the name of Jesus. ní orúkọ Jésù. I'm praying. for that person here. Mo gbàdúrà fún ẹni náà tó ń bẹ ní. Let your amen be dangerously loud. Káàmì rẹ kó lọ sókè lọ́nà tó léwu. Powers assigned to quench the light of your children. Àwọn agbára tó fẹ́ pa iná ìmọ́lẹ̀ àwọn ọmọ rẹ. We bury them now in the name of Jesus. A wọn sí báyìí ní orúkọ Jésù. Makatela kaya bo shendera bo santa. Riba oh, kata. kaya eh, In Jesus' name we pray. A sevenfold amen. We cover the testimonies with the blood of Jesus. Pastor, let's tell some of what the Lord has done here today. Surely the Lord is here. In the course of the ministration of our Father in the Lord. The God of Elijah. Has wrought a lot of signs and wonders here. This young man here. His name is Divine. Divine He told me as we are. when we interviewed him. wọ́n sọ fún mi nígbà tí a fọ̀rọ̀ wá wọn lẹ́nu. for the past five days. láti ọjọ́ márùn-ún sẹ́yìn. he found it difficult to breathe. ó ní wọ́n lára láti mí dáradára. tell I found it difficult to breathe. My name is Divine. I found it difficult to breathe for like five, five days. But during the ministration, I got my healing. Praise the Lord. Yes, I can breathe very well. Your healing is permanent in Jesus' name. Restoration of prayer. Ìdápadà èémí. Our sister here the menstruation cease. My name is Fola Folake Ponda. When I was coming to this this yesterday I was praying concerning this program. Say, God, that's the only my prayer point. God, if daddy can mention my case, that's my case it will settle. My case is that I, my menstruation was ceased. When I yes, when I went to uh, hospital and they say do not have uh, eh, is not pregnant. That's they don't have, they don't know what is wrong with it. So since February, that February too, daddy mentioned that case uh, February inquiry that somebody's eh, uh, menstruation that is manipulated by witchcraft. But today, when daddy was mentioned case, I was crying again that, no, daddy, this month you have not mentioned my case. And immediately it felt, and daddy just mentioned again that you, uh, eh, sisters there, that your menstruation is, is manipulated and by manipulated but now, and God have released it. She told us suddenly she fell The thing has come back. Láti oṣù kejì God bless you ma. Bí The same confirmation of the prophetic word. Yeah, my name is Katie Cole. I just realized just now my menstruation just all of a sudden uh, busted. uh, over two years now. She told us for the past two years. The administration stopped. Ní But the cause of the administration, of Father and the word of God went forth. Àgbẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run jáde Somebody shot fire. My name is Bosun Olani Badmus. For the past eight years, something has been moving around in my body to extend that it has up, move, uh, come to my head. But when we are praying, Daddy was praying for all the thing jump out, and I give glory to Almighty God. Moving up there for the past eight years, disappear by the power of God. Praise the Lord. My name is Jason Ojo Clement. Over 26 years now, Something was, was walking around inside my body to the extent it has go to my head. If I want to sleep, if I go on the bed like this, some, some people will come and oppress me. But when daddy said that there is a witchcraft manipulation has been gone, so I, I eh, when daddy said that we should knock our head and all the, every place that we have pains, Immediately I started knocking my head, knocking my chest. Everything was go. I did not feel Twenty-seven years moving object in the body disappeared by the power of God. E my name is F.A. Kingsley. I came with um, joint pain and severe headache. So when Daddy said we should smite where we have issues in our body. Um, I smite my tummy because I was diagnosed of kidney disease. And right now, I don't feel any pain in my joints. I am sick. She I told us all the symptoms that followed this uh, kidney disease that they was told her disappear by the power of God. My name is Samuel Oluwaseun. Eh, for three years ago, I've been feeling difficulty on my two side like this. But I thought that our Father and the Lord said we should smite wherever we have difficulty. So I, I smacked the two side like this. Immediately, I fell she told us that she used to feel as if something is tying her womb. wọ́n ló dàbí but in the course of the administration the power came upon her and the thing caught fire. somebody shout fire. Praise the Lord. My name is Joy Molola. I've been having a slight headache whenever I shout or if I bend down too much for three years. But as our daddy, Dr. Diko Lokaya said, I should smite wherever it's paining us. I smite my head for, for 21 times and I shouted fire. But now I cannot feel any headache. I was even bending down, no slight headache. Our own is abnormal, chronic headache. Disappear by the power of God. You are the next online to testify here today. kíkàn sí ògo Ọlọ́run. I praise the Lord. My name is Sister Chukwemike. I just thank God yesterday when I was coming. I felt a very big pain on my feet that I wanted to turn back from beggar. That my daughter said, This one is too hot. But I give God glory when our daddy said we should start eating our feet. And I eat it. I'm no more feeling that pain again. Long time pain in the body disappear by the power of God. Somebody clap for Jesus. My name is. Yes, My name is Sister Chinyere Simeon Chukudokwe. For past one year plus, I was having pains all over my body. But at the cost of that administration this morning, I was made whole. By the name of the Lord be exalted. One year pain in the body disappeared by the power of the Holy Ghost. Good morning. My name is Esther Olashubo. For the past four months now, I am having moving object all over my body. But when Daddy said she should that place 21 times, I stopped. I didn't see anything. Four month moving object disappear oh, by the oh, power of God. My name is Mrs. Grace Coinde, and there is a moving uh, object around my body since two years now, and I can't stand like this for five minutes without holding something or sitting down. But when our father said we should smash where he's spending us, I smash. I seen that it's running. I said today is the end. I smash it. I see that my legs, my the two legs, get. It has gone back to the sender. Two years oh. moving. Object object in the body disappear by the power of God. hallelujah my name is michael ayanbomi I've been feeling and moving objects for more than four years now. So, as our Father in the Lord decreed that uh, we should smash everywhere you have pain or you have uh, sickness, I begin to smash from my head to the toe. And I now I discovered that the moving objects and the pain has gone. Back to sender, four years moving objects disappear by the power of God. Say back to sender. E my name is Victor. Uh, I want to speak Yoruba language. Eh, ohun tí Ọlọ́run ṣe tó yà mí lẹ́nu ni wípé ó jẹ́ ìyàlẹ́nu fún mi lọ́pọ̀lọpọ̀ ní oṣù tó kọjá mo lọ sí hospital doctor ń sọ fún mi wípé Ọlọ́run ló bá mi ṣe pé mi kì í mutí mi dẹ̀ kí mu nǹkan tó gbóná jù tí ìbá ṣe bẹ́ẹ̀ bá ti kú ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti bí ìjẹrin tí mo ti wà mí báyìí mo dúpẹ́ lọ́wọ́ nǹkan tí Ọlọ́run ṣe fún mi Ọlọ́run wò mí sàn àìsàn ọgbẹ́ inú tú mi sílẹ̀ débi pé mi náà mọ̀ pé mo ti free. Osa died the by Lord the power of God. The Lord delivered him from the spirit of Osa. Today he has been made whole. Good morning, church. My name is Rita Ofwebo. I'm from Port Harcourt, MFM Rumola branch. For the past six years, after I gave birth to my children, I felt pain in my womb. The, anytime the thing want to pay me, it will pay me from my womb to my head. It's, it will look as if I carry an evil load in my head. So I say, I've gone to many deliverances in, in MFM. I've many many churches today when the, when our daddy in the lord was saying that we should smart our body anywhere we have pain anything that we know that is not wrong in our body i immediately i smart my womb i fall under anointing even where i was sitting down there i was carried scattering everywhere. All the OC, it was scattering. I praise the name of the Lord that the evil Lord that the enemy placed on my head. Immediately our father, the Lord mentioned that some wounds that have been captured in the community. She said the power of God came upon her as she fed the wọ́n sì ṣubú lábẹ́ iṣẹ́ ìrànṣẹ́ wọ́n sì gba ìwòsàn. orúkọ mi ni morúpẹ́ mo kúrò ní ilẹ̀ benin ní kútọ́nu so ohun tí ọlọ́ ṣe fún mi láàárọ̀ yóò pọ̀ torí pé àìsàn kan ń ṣe mí sí ó tún ju twenty years lọ mo mo sùn mo sùn ìgbà tí ilẹ̀ mọ́ mi lè rìn mọ́ ó tún a lọ hospital a ṣe gbogbo nǹkan mi rí ìwòsàn ó wá pẹ́ mo wá rí ìwòsàn tó bá yá máa ń wá máa ń lọ máa ń wá so àná tí mo wà ń bí báyìí ó tún wá le ìgbà tí a ṣe prayer aago mẹ́fà tán mi mi lè rìn dé e, kíní room kí n lọ sùn mo ń ṣe báyìí mo ń ṣe báyìí ni àwọn ní tó wà ń bí lànà wọn níbi tí mo ń rì láàárọ̀ yìí pàápàá kí n tó wá jókòó bí tí mo ń rì ní but tí olùṣọ́ pásọ̀ ní wípé nǹkan tí a lè ṣe ká ṣe ká gbàdúrà ìgbà tí mo ń gbàdúrà mo wá rí ni pé ọlọ́run ó wo ẹsẹ̀ yìí ìgbà tó ní káwá iwájú mi rí o mo fò. ó ń fò fáyọ̀. <laughs> for the past twenty years she has been afflicted she came here today and see God was not in her but today she jumped into the glory of the living God. surely. Ah, say surely. Tita. The Lord Oluwa. is in this place. If you know and you know that you are the next person to receive testimony, can you raise your feet now? Can you raise your feet now? see? Thank you. Please remain standing on your feet. Pick any song of praises in your mouth. And sing it loud and clear to the King of Kings. And to the Lord of Lords. How great How great is our love! forever the same. You roll back the waters of the mighty Red Sea. You said I never leave you. Trust you. Thank you, Jesus. Amen. Amen. Father, Baba, as many as are gathered in this program. Èyí àwọn tó péjú pèsè sí ìpàdé yìí. Let your hand of power. Kí ọwọ́ agbára rẹ. And of glory. Àti ti ògo. Overshadow their lives in the name of Jesus. Ó sì dìbò ayé wọn ní orúkọ Jésù. Bring out your anointing oil now. Ẹ mú òróró àdúrà yín jáde báyìí. Pour some oil on your palm. Ẹ fi díẹ̀ sí àtẹ́lẹwọ́ yín. are supposed to come to this program with your natural and with your prayer request. ó yẹ kẹ́ wá fún sí ìpàdé pẹ̀lú òróró àdúrà àti kókó ẹ̀bì àdúrà yín. pour some oil on your palm. ẹ fi òróró díẹ̀ sí àtẹ́lẹwọ́ yín. Father we thank you for this oil. bàbá dúpẹ́ fún àwọn òróró wọ̀nyí. let the anointing for breakthrough. kí ìfòròyàn fún àlàjá. anointing to disgrace every long term problem. ìfòròyàn láti dójú ti gbogbo ìṣòro lọ́jọ́ pípẹ́. anointing to pull. down the stronghold of darkness. Fall upon this oil in the name of Jesus. The psalmist wrote, Thou art not test my head with oil, and my cup runneth over. Let this oil make the cup of your children to run over in the name of Jesus. Let this oil become the oil of breakthrough, the oil of power power, the oil of healing, the oil of deliverance. I sanctify, consecrate, and bless this oil. In the name of the Father, the Son, and the Holy Ghost. In the name of Jesus. Now use that oil to rub your forehead. Òróró yìí ẹ fi ra wájú orí yín. Rub it vigorously. Ẹ fi ra kíkan kíkan. Don't feel sorry for that forehead. Ẹ má káàánú wájú orí yẹn. Rub it vigorously. Ẹ fi ra kíkan kíkan. That's right. Ó dà Jesus. Put fresh oil on your palm again. Ẹ Use it to rub your chest aggressively. Something is happening here. Yokes. Have been broken. Wọ́n Jesus. Ẹ ṣeun Jésù. Put pressure on your palm now. Òróró tuntun ẹ fi sàtẹ́lẹwọ́ yín báyìí. Sit down and use it to rub your two legs. Ẹ jókòó kẹ́ fi ra ẹsẹ̀ yín méjèèjì. And as I rub it into your legs. Bẹ́ẹ̀ ti fi ń ra Say my legs. Hear the word of the Lord. You will carry me to my place of breakthrough. You will not carry me into danger. You carry me into prosperity. Into blessings. Into healing. Into deliverance. In the name of Jesus.

Say, as I anoint myself today. Bí mo ṣe ta òróró yìí sí ara mi lónìí. It shall be well with me. Yóò dára fún mi. No weapon formed against my life shall prosper. Kò sóhun ìjà tó ń ṣe sáyè mi tí yóò ṣe rere. Affliction will never rise in my life. Ìpọ́njú ò ní dìde láì nínú ayé mi. Thank you, Heavenly Father. Ẹ ṣeun bàbá ọ̀run. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. You can put the oil away now. Ẹ lè fi òróró náà sí apá kan nísìnyí. Let's put the oil away. Ẹ jẹ́ ká kóró náà sápá kan. and let's take our bibles. kàwa gbé bíbélì wa. as we open to the book of genesis. bá a ó ti ṣí sí ìwé genesis. chapter thirty-two. orí kejìlélí ọgbọ̀n. I'm going to read from verse 24. N ó bẹ̀rẹ̀ kíkà láti ẹsẹ̀ kẹrìnlélí ogún. Genesis 32. Ìwé Genesis orí kejìlélọ́gbọ̀n. from twenty-four. látẹsẹ̀ kẹrìnlélí ogún. and what I want to discuss briefly now. òun náà tí mo fẹ́ mẹ́nu kàn ní kúkúrú nísìnyí. the subject of our closing prayers. òun là ó ṣe là ó sọ tá a fi parí àdúrà wa. Genesis thirty-two. ìwé Genesis orí kejìlélọ́gbọ̀n. from verse twenty-four. láti ẹsẹ̀ kẹrìnlélí ogún. the fight for destiny. ìjà fún àyànmọ́. the Fight. Ìjà. For destiny. Fún àyànmọ́. Genesis thirty two twenty four. Ìwé Genesis orí kejìlélọ́gbọ̀n. and Jacob was left alone. and there wrestled a man with him until the breaking of the day. and when he saw that he prevailed not against him. he touched the hollow of his thigh. and the hollow of Jacob's thigh was out of joint. as he wrestled with him. and he said let me go. for the day breaketh. ó sì wí pé jẹ́ kí èmi kí ó máa lọ nítorí ojúmọ́ tán. I will not let thee go. òun sì wí pé èmi kì yóò jẹ́ kí ìwọ kí ó lọ. except thou bless me. bí kò ṣe pé ìwọ bá súre fún mi. And he said unto him, Ó sì wí fún un What is thy name? Orúkọ rẹ. And he said, Jacob. Òun sì dáhùn pé Jacob. And he said, Thy name shall be called Jacob no more. Ó sì wí pé a kì yóò pe orúkọ rẹ ní Jacob mọ́. But Israel. bí kò ṣe Israeli. as a prince hast thou power with God and with men and hast prevailed. nítorí pé ìwọ ti bọ́ ọlọ́run àti ènìyàn jà He was borí. and Jacob asked him and said tell me I pray thee thy name. Jacob sì bí ó sì wí pé èmi bẹ̀ ọ́ sọ orúkọ rẹ fún mi. and say wherefore is it that thou dost ask after my name. and he blessed him there. ó sì fún un This story ìtàn is one of the most puzzling and mysterious narratives in the whole of the bible. ó jẹ́ àwọn àyọkà ètò ń ṣe ọkàn ní kàyéfì tó sì jẹ́ àdìtú nínú bíbélì. very deep story. ìtàn èyí tó jinlẹ̀ gidigidi ni. very mysterious story. ìtàn tó ní àdìtú nínú ni. wọ́n kind of contest is this? irú ìdíje àbí ìfigagbága wo la lè pe eléyìí. a man wrestling with an heavenly being for seven hours. arákùnrin tó ń bá ẹ̀dá ọ̀run kan jà fún wákàtí méje gbáko. and the heavenly being was not able to defeat him in the fight. ẹ̀dá ọ̀run náà kò sì wá lè borí rẹ̀ tàbí kó fẹ̀yìn rẹ̀ gbolẹ̀ nínú ìjà náà. didn't look as if it's a normal fight. kò dàbí ìjà tó jẹ́ ojú lásán. it will seem. a from this scripture. láti bí àyọkà yìí. it was not a physical just fight alone. pé kì í ṣe ìjà ta fojúrí nìkan ṣoṣo. it was prayer fighting. àdúrà ìjà nínú àdúrà ni. fighting. ìjà nínú àdúrà ni. Jacob was trying to fight. Jacob ń gbìyànjú láti jà. a fight for his destiny. ìjà fún it was a destiny fight he was fighting. and so he fought that fight with desperation. Jacob was struggling with destiny. He had wives, he had children. But he knew that he was not blessed. A man has cattle, he has wife, he has all kinds of things. And yet he knew. He was not a blessed man. kì í ṣe ẹni tá a ti súre fún. for some strange reasons he recognizes heavenly being that was passing by. fún àwọn ìdí àjèjì ó mọ àwọn ẹ̀dá ọ̀run ètò ń kọjá lópòpó. and held him in a wrestling match. ó sì gbá a mú nínú ìfigagbága. Jacob let me go. Jacob fi mí lẹ̀ jẹ́ kí n lọ. I will not let you go unless you bless me. kì yóò jẹ́ kí ìwọ kó lọ kò ṣe pé o bá súre this narrative. ibi àyọkà yìí. exposes to us how the battle for the destiny is hard. òun ló ṣì payá fún wa bí ogun nítorí àyànmọ́ le tó. it's not a five minutes prayer. kì í ṣe àdúrà ìṣẹ́jú márùn-ún. it's not a joking prayer. kì ṣe àdúrà téèyàn ń gbà tá a tún máa gbọ́ wẹ́kẹ̀. the man was struggling with destiny. Jákọ́bù ó ń làkàkà pẹ̀lú àyànmọ́. your destiny is your preordained future àyànmọ́ rẹ òun ni ọjọ́ ọ̀la yẹn ta ti yàn ṣáájú. your destiny is what has been decided about you before you were even born. àyànmọ́ rẹ òun ta ti pinnu nípa rẹ kó tó di pé bí ọ sáyé. your destiny is the inner purpose of your life. àyànmọ́ rẹ òun ni ìlépa tó ń bẹ nínú lórí ayé rẹ. your destiny is the reason why you were born. àyànmọ́ rẹ ni ìdí rẹ tí a ṣe bí ọ sí yìí. your destiny is the purpose of God for your life. òun ni ìlépa Ọlọ́run fún ayé rẹ. Your destiny is what God had in mind before he created you and put you into this world. ni ohun tó ń bẹ Ọlọ́run kó tó ṣẹ̀dá rẹ tó sì fi ọ́ sínú ayé yìí. Your destiny is why the reason why you were born. Àyànmọ́ ni ìdí rẹ̀ èyí tí a fi bí ọ. Your destiny is the expectation of heaven for your life. Àyànmọ́ ni ìrètí ọ̀run lórí ayé rẹ. What heaven wants your life to become. Ohun tí ọ̀run fẹ́ kí ayé rẹ dà Your destiny is what is written in the book of God concerning your life. Àyànmọ́ rẹ ohun No wonder Jesus said. The son of man goeth as it is written of him. So a man could go as heaven has now written about him. Those who will say well if, if, if God does not kill somebody nobody can kill somebody. somebody the devil can kill somebody. àwọn tó ń sọ pé bọ́lọ́run ò bá pààyàn ènìyàn ò lè pààyàn èṣù ó lè pa èèyàn. The devil has the power to kill. Èṣù lágbára láti pani. Your destiny is what you are meant for for coming here. Ohun tí ń ṣe àyànmọ́ rẹ̀ ó la pinnu fún ọkọ̀ tó wá sí yìí. Your destiny is who you are called to be. Ohun àyànmọ́ rẹ̀ ó la pè ọ́ fún láti jẹ́. Your destiny is what you are to do in life. Àyànmọ́ Is the blueprint of God, the plan of God for your life. It is the original plan of God for your life. Your destiny is the agenda of God for your life. It's what God has called you to do. Therefore. nítorí náà. there is nothing more tragic. kò wá sí ohun tí a lè pè ní ìjàmbá. than for you to forfeit your destiny. jù pé kí o má jẹ àǹfààní àyànmọ́ rẹ. to forfeit your divine destiny. tàbí kí àyànmọ́ àtọ̀runwá rẹ kó pọ̀ ọmọ lọ́wọ́. it is a lamentable tragedy. ìjàmbá tó ní ìpohùn ẹkún nínú ni. to forfeit the purpose for which God has brought you to the earth. pé ète tọ́lọ́run ní láti mú ọ wá sórí ilẹ̀ ayé yìí kó pọ̀ ọmọ lọ́wọ́. because everybody here is different. gbogbo wa ta wà ní ayé síra wa. no one is like you in this world. kò sí ẹni náà tó dàbí rẹ láyé yìí. your genetic makeup belongs only to you. irúgbìn ẹ̀dá rẹ láti inú ẹ̀jẹ̀ rẹ ìrẹ nìkan ni. your fingerprints are so personal that there are no other fingerprints like them in the whole world. àwọn ìka rẹ gan ilà ìka rẹ ó yàtọ̀ sí tẹlòmíràn kò sí ìtúndàbí rẹ ní gbogbo àgbáńlá likewise your destiny is very unique. bákan náà àyànmọ́ rẹ kò sí méjì irú rẹ. when you don't know that destiny that life is wasted. nígbà tó o bá mọ táyọ̀mọ́ yẹn jẹ́ ayé irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ ti fi ṣòfò. there cannot be a harvest if you don't plant any seed. kò lè sí ìkórè tó o bá fún irúgbìn. there cannot be attainment if you don't have any goal. o lè níbi tó dé tó o bá ní ìlépa. unless there is a contest nobody can win anything. tí o bá sì figagbága ẹnikẹ́ni ò lè lékè tàbí kó borí nínú owó. games cannot be won unless they are played. eré ìje wọn ò lè borí rẹ̀ àfi tó bá yẹ pé wọ́n wọ inú eré ìje náà. destiny can only be fulfilled if they remain intact. nígbà tí àwọn àyànmọ́ bá wà nípò nìkan ṣoṣo la lè mú un ṣẹ. so if you miss your destiny. torí náà tó bá tà ṣe àyànmọ́ rẹ the devil has a right to punish you. èṣù ó lẹ́tọ̀ọ́ láti fìyà jẹ ọ́. if you miss your destiny. tó bá tà sí àyànmọ́. heaven has a right to cut you off. ọ̀run lẹ́tọ̀ọ́ láti kí ọ kúrò. if you have missed your destiny. tó bá yẹ pé àyànmọ́ rẹ ti bọ́ ọmọ lọ́wọ́. the enemy has a right to ensnare your life. ọ̀tá lé láti fi ayé rẹ sínú ìdẹ́kùn. if you miss your destiny. tó bá ti pàdánù àyànmọ́ rẹ. you fade. ó ṣá. into the archives of forgotten history. sí inú ibi tá à ń kó àwọn ìtàn èyí tá a ti gbàgbé sí. the archives of worthless history. ibi tá à ń kó àwọn ìtàn tí ò wúlò sí. if you have missed your destiny. tó bá yẹ pé àyọ̀mọ́ rẹ ti sọnù mọ́ ọ lọ́wọ́. all the shout of superiority over the devil is just a waste of time. gbogbo ariwo pé o sunwọ̀n ju èṣù lọ ìfàkókò ṣòfò. all this you singing up up Jesus down down Satan the devil will just be laughing because you have missed your destiny. gbogbo orin tó máa kọ lókèlókè ni Jésù nísàlẹ̀ nísàlẹ̀ èṣù wà. why gbogbo ló ti padà. pàdánù rẹ. why should God begin to prosper you in something he didn't ask you to do. ìdí rẹ̀ tọ́lọ̀ fi jẹ́ kó ṣe rere nínú iṣẹ́ tí ò rán ọ. this is why the next range of prayers have to be very very serious. ìdí rẹ̀ rẹ̀ pé àwọn ẹ̀ka àdúrà tó kàn yìí láti dọ̀yìn mú wọn. towards what end were you born. nípa kí ni ọ̀sáyé. you miss your destiny. tó bá ti sun àyànmọ́ rẹ. then the person has come to live a wasted life. irú ẹni bẹ́ẹ̀ ó wá sáyé lásán. and it is tragic to look at your life. <laughs> and discover that you have wasted it. if you have missed your destiny. tó everything you are doing is just experimenting with your life. that's why your greatest enemy on earth. torí it's not the enemy that took away your money. it's not the one that took away your house. it's not the one that took away. kì í ṣe ọ̀tá tó gba ìwé ẹ̀rí lọ́wọ́ rẹ. your greatest enemy on earth. ọ̀tá rẹ tó tóbi jù lórí ilẹ̀ ayé. is any personality. ó ní ẹ̀dákẹ́dá. any force. ipá kí ipá. any conspiracy. rìkíṣí tàbí ìdìmọ̀lù yòówù. any organization. ìjọ ìkórajọ tàbí ẹgbẹ́. any power. agbára kí agbára. that does not want you to fulfill your divine destiny. That is your greatest enemy on earth. Èyí Jacob knew this. So he gave it the hardest fight he can get. For seven hours the contest went on. From around ten pm to around five pm in the morning. wá ní àṣálẹ́ títí di aago márùn-ún àfẹ̀mọ́júmọ́. Jacob let me go. Jacob jẹ́ kí n lọ. I will not let thee go unless you bless me. Èmi ò ní jẹ́ kí ìwọ kí ó lọ àyàfi tó bá sùn. Until he now asks Jacob. Títí o fi wá béèrè lọ́wọ́ Jacob. What is your name? Orúkọ rẹ. What's your name? Kí lorúkọ rẹ? The last time somebody asked for his name. Ìgbà tó kẹ́hìntẹ́yìn kan béèrè orúkọ rẹ̀ he had lied. irọ́ òun ló pa. and said I am Esau. ó ní Esau ni mí. he lied. irọ́ ló pa ń gbà. I am Esau. Esau ni mí. but now he answered correctly. ṣùgbọ́n nísìnyí ó dáhùn bó ti tó àti bó ti yẹ. my name is Jacob. Jacob òun ni orúkọ mi. And because of this passage of I've read. Nítorí bí àyọkà Bíbélì ta kà That's why I said it's a mysterious passage. Ni mo yẹ sọ pé that something called the God of Jacob is found about fourteen times in scripture. bí three times we even read about the mighty God of Jacob. we read about the God of Abraham Isaac and Jacob. when a name is repeated like this there is a significance. tí ní pàtàkì tó dúró fún. you can never read about God of Moses. ẹ ò lè kà nípa ọlọ́run Mósè. God of Joshua. ọlọ́run Joshua. God of David. ọlọ́run Dáfídì. God of Solomon. ọlọ́run Solomoni. but they say God is identified or God identifies himself as God of Jacob. ṣùgbọ́n a dá ọlọ́run mọ̀ ọlọ́run náà dá ara rẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí ọlọ́run Jacob. because of that battle that he fought that night. nítorí ìfigagbága ìjà tó jà lóru ọjọ́ tá à ń sọ yìí. there was a lawmaker ní moses. aṣòfin kan wà nínú mose. he wrote books in the old testament. ó kọ àwọn ìwé nínú májẹ̀mú láéláé. a law maker in moses. aṣòfin aṣòfin kan wà nínú mose. but the enemy kept him in the wilderness. ṣùgbọ́n ọ̀tá ó pa á mọ́ sínú aginjù. there was a deliverer in moses. olùtúnisílẹ̀ ń bẹ nínú mose. but the enemy kept him there. ṣùgbọ́n ọ̀tá ó fi pamọ́ síbẹ̀ the destined enemies. àwọn ọ̀tá àyànmọ́. there was a champion in David. akíkanjú kan bẹ nínú Dáfídì. the enemy kept him in the desert. ṣùgbọ́n ọ̀tá ó tọ́jú rẹ̀ sínú aginjù. was alive. ó ń bẹ láyé. he was enjoying himself. ó ń gbádùn ara rẹ̀ gan. and he was not fulfilling destiny. ṣùgbọ́n kò mú àyànmọ́ ṣẹ. there was a prophet in Elisha. wòlíì ń bẹ nínú Elisha. But they kept him in the farm. Ṣùgbọ́n wọ́n filẹ̀ sínú oko gẹ́gẹ́ bí. There was a messianic prophet in Isaiah. Ṣé ti Messiah wòlíì Messiah ń bẹ nínú Isaiah? But he was just wasting time in the king's palace. Ó kàn fi àkókò ṣòfò nínú ààfin ọba ni. There was an apostle. Apostle, ń bẹ. A teacher olùkọ́ni ń bẹ. evangelist. ajínrere ń bẹ. prophet. wòlíì ń bẹ. a pastor. olùṣọ́ àgùntàn ń bẹ. and Paul. nínú Paul. but destiny wasters made him to even be killing the Christians. ṣùgbọ́n àwọn tó ń fi àyànmọ́ ẹni ṣòfò wọ́n jẹ́ kó jẹ́ pé àwọn kìrìsìtẹ́nì ló ń pa. there was an apostle in Peter. apostle ń bẹ nínú Pétérù. but he was busy fishing fish. ṣùgbọ́n dojúkọ ó ń ṣàkọ ní pípa ẹja. there was an Israel in Jacob. Israel ń bẹ nínú Jacob. Thank you. but it was not coming out. ṣùgbọ́n kò jẹ́ wá káyé lè rí. so right now so listen to me this morning. torí náà nísìnyí bẹ tí ń tẹ́tí gbọ́ mi lówùrọ̀ yìí. Jacob might be your current appearance. Jacob ó lè jẹ́ bá ti rí ọ sí nísìnyí. but the dream of heaven for your life is to become Israel. ṣùgbọ́n àlá ọ̀run fún ayé rẹ ni pé kò paradà ní Israel. Jacob is just a transit camp. Jacob yìí ó jẹ́ àkókò ìlà ibì kan kọjá. it's not your final destination. kì í ṣe ibùdókọ̀ rẹ tó kẹ́yìn. it's not your final size. kì í ṣe bó ti máa wọn níwọ̀n tó máa wà nìyẹn. where you are now is just a command in your life it's not a full stop. níbi tó wà nísìn àmì ìdánidúró díẹ̀ ni kì í ṣe àmì ìdánidúró tó pọ̀. just a bus stop not a final destination. ibùdókọ̀ ló jẹ́ kì í ṣe ibi tó kọkùn sí. It is therefore a terrible tragedy. When the temporary and the transit now becomes permanent. What I'm trying to explain to you at this Speak War program. Is that your present appearance. Is different from God's dream about your life. ó yàtọ̀ sí ìlépa ọlọ́run fún ayé rẹ. heaven is more concerned about the Israel that is inside your life. Israel tó ń bẹ láyé rẹ òun ló jẹ ọ̀run lógún. heaven is more concerned about the gold inside of you that is lying dormant or lying silent. wúrà tó ń bẹ nínú rẹ tó dẹ̀ ń pẹ́ kò sí ẹni tó lò òun ló jẹ ọ̀run lógún. there is an Israel within you why you, you must pray that Israel to manifestation. Israel kan bẹ nínú rẹ òun láti fi àdúrà fà á wá sí ìfara. it is crucial to your dream actualization. ó ṣe pàtàkì ó ṣe kókó láti mú àlá rẹ ṣẹ. the tragedy is that many have accepted that Jacob as their bus ìjàmbá ibẹ̀ ni pé ọ̀pọ̀ ló ti gba Jacob yìí gẹ́gẹ́ bí ìdókòwò tó kẹ́. many have defined their own lives in the darkness of their past or in the trouble the enemy is giving to them. ọ̀pọ̀ ló ti ṣe àpèjúwe ayé wọn nínú òkùnkùn ojú àná wọn tàbí oríta tó tàbí wọn sí. they are not identified themselves in the light of their future. wọn ò wá láti farawọ́ hàn gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ọjọ́ ọ̀la wọn. there is the Jacob's dream. àlá Jacob ń bẹ. that is Israel dream. Àlá Ísírẹ́lì ń bẹ pẹ̀lú. The dream God is calling forth for you today. Àlá tọ́lọ́run ń pè jáde wá sí ìmúṣẹ fún ọ lónìí. Israel dream. Ó ní àlá ti Ísírẹ́lì. What I'm telling you is this. Ohun tí mò ń sọ fún yín òun lélẹ́yìí. You can be better than this. Pé ẹ lè sunwọ̀n ju bẹ́ẹ̀ ti ṣe wáyé lọ. And this is not your final bus stop. Ibùdókọ̀ tó kẹ́yìn rẹ̀ kọ́ lélẹ́yìí. You now need to pray from where you are now. ó wá yẹ wá gbàdúrà láti oríta tẹ wà báyìí. to where you should be. lọ sí ibi tó yẹ wà. but then there is a problem. bẹ́ẹ̀ ìṣòro kan wá wà ní ibùba. there are destiny robbers. àwọn adigunjalè àyànmọ́ ń bẹ. there are destiny attackers. àwọn tó ń gbógun ti àyànmọ́ ayé ẹni wà. there are destiny aborters. àwọn tó ń ṣí àyànmọ́ ẹni lọ́wọ́ wà. they have done a lot of havoc to so many lives. oríṣiríṣi wàhálà náà ti ṣe sínú ayé. sometimes when a child is a destiny child. nígbà mìíràn tó ọmọ kọ́ bá jí ọmọ tó láyàn mọ́. they begin to attack him from the womb. láti inú ìyá rẹ̀ ni wọ́n ti máa dìde ogun sí. and when he is born they continue that attack. wọ́n one wá bí sáyé tán wọ́n tún tẹ̀síwájú ìgbógun tì náà. if nobody intervenes to stop it. tẹ́nikẹ́ni ò bá dá sí láti dá wọn lẹ́kun. they will attack that child from the cradle to the grave. láti ìgbà ìbí lọ sínú ìsà òkú ni wọ́n máa gbógun ti ọmọ. I am praying for somebody here today. mo gba àdúrà fẹ́nìkan ní ìlọ́jọ́ òní. every power that is against. your divine destiny. gbogbo agbára tó ń lòdì sí àyànmọ́ àtọ̀rúwà rẹ. whether it's domestic witchcraft. bóyá àjẹ́ ìdílé ni. whether it's polygamous witchcraft. bóyá àjẹ́ olórogún ni. whether it's envious witchcraft. bóyá àjẹ́ onílara ni. they must die today in the name of Jesus. ó ní dandan dandan lónìí ní orúkọ Jésù. light of amen roar like thunder. ẹ kí àmì kó sán bí àrá. Rise to your feet now. Ẹ dìde lórí ẹsẹ̀ yín báyìí. Rise to your feet now. Ẹ dìde lórí ẹsẹ̀ yín. And all eyes closed. Kí gbogbo ojú sì wà ní dídì. But see if you are here today. Wàyí tẹ bá ń bẹ ní lọ́jọ́ òní. You are not born again. Ẹ ò tí ì dàtún bí. You have not surrendered your life to Jesus. Ẹ ò tí ì yọ̀ǹda ayé yín fún Jésù. These prayers will not help you. Àwọn àdúrà yìí ò ní ràn yín lọ́wọ́. So I'm here to help you. Mo ń bẹ ní láti ràn yín lọ́wọ́. So that you can benefit from what God has prepared here. òun tọ́lọ́run ti pèsè sílẹ̀ níhìn. so if you are here. torí ti bá ń bẹ níbí báyìí. pastor. olùṣọ́ àgùntàn. I want to surrender my life to Jesus. mò ń fẹ́ láti fààyè mi sílẹ̀ fún Jésù. I want to fulfil my destiny. mò ń fẹ́ láti mú àyànmọ́ mi ṣẹ. Find a way quickly to the altar. Kíákíá yìí. You've not done so before you want to surrender your life to Jesus. Jésù. Don't waste time find a way to the altar here. Do so very very quickly. Jesus is waiting for you. Thank you Jesus. congratulate you. ẹ̀yin tẹ́ wà ní ibi pẹpẹ mo kí yín kú oríire. taking the most important decision in life. ìpinnu tó ṣe pàtàkì jùlọ láyé lẹ ṣe yìí. bow down your head. ẹ tẹríba. say what i'm going to say now. ẹ wí ohun tí n ó wí tẹ̀lé mi. say father. ẹ wí pé bàbá. in the name of jesus. ní orúkọ jésù. i come before you now. mo tọ̀ ọ́ wá báyìí. lord jesus. jésù olúwa. come into my life. ẹ wọnú ayé mi wá. take control of my life. ẹ gba àkóso ayé mi. in jesus name. ní orúkọ jésù. amen. amen. me. I'm going to pray with you now. Father, I thank you for your children. Who have surrendered their lives to Jesus today. Father, keep them standing by your power. Lay your hands of fire and power upon them. Today that they have surrendered their lives to Jesus, let their lives no longer remain the same. In Jesus' name we pray. Amen. Open your eyes and look at me. See, see the pastor that just follow this pastor for a few minutes. ẹ wo olùṣọ́ àgọ́ tó ń bẹ níbẹ̀ yẹn ẹjọ́ ẹ tẹ̀lé wọn fún ìṣẹ́jú díẹ̀. you can join us later. ẹ ó padà wá darapọ̀ mọ́ wa. God bless us to do so. ọlọ́run yóò bùkún bẹ̀ tí ń ṣe eléyìí. thank you Jesus. ẹ ṣeun Jésù. thank you Jesus. ẹ ṣeun Jésù. Thank you, Jesus. Ẹ ṣeun Jésù. On the mountain, in the valley, on the land, and in the sea, on the mountain. and valley. head with your two hands. ọwọ́ yín ẹ fi gbá orí ara yín mú. it is the symbol of your destiny. òun ló dúró bí àpẹẹrẹ àyànmọ́ yín. the symbol of your destiny. òun ló dúró gẹ́gẹ́ bí àyànmọ́ yín. give that head with your two hands. ọwọ́ yín ẹ fi gbá orí ara yín mú. and shout this louder than anyone around you. jẹ́ tó bá wà láyìíká yín ni kẹ́ kígbe eléyìí. these are destiny prayers. àwọn àdúrà lórí àyànmọ́ lélẹ́yìn. your head is a symbol of that destiny. orí rẹ ló dúró fún àyànmọ́. you will shout your name with a loud voice. ẹ ó kígbe orúkọ yín lóhùn. Daniel Olúkọ̀yà. Christopher Olúmúyìwá. yìí. concerning the spirit of prophecy. ẹ bá ayé yín sọ̀rọ̀ nípa àìmí ìsọtẹ́lẹ̀. in Jesus name we pray. ní orúkọ Jésù la gbàdúrà. say powers. ẹ̀yin agbára. assigned to rubbish my destiny. tọ́rọ láti sún ayọ̀ Jesus. Ẹ ṣeun Jesus. Thank you Jesus. Ẹ ṣeun Jesus. Thank you Jesus. Ẹ ṣeun Jésù. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Put your hands down now. Ẹ gbé ọwọ́ yín sílẹ̀ báyìí. Say voices from my foundation. Ẹyin ohun tó ti inú ìpìlẹ̀ mi wá. Fighting my destiny. Can I hear somebody shouting this loud? Eh, your voice is not loud enough. Your voice is still not loud enough. You are alone. you, Jesus. Thank ẹ um Jesus. Jésù. Ẹ ṣeun Jésù. In Jesus' name we pray. Ní orúkọ Jesus, la gbàdúrà. Thank you, Jesus. Father, I'm praying for your children gathered here at this speaking word to long term problems. Any power challenging the destiny of anyone here. Any power that is sent over their dead body will you prosper. Any power that is stubbornly pursuing you you not to fulfill your destiny. Agbára tó ń lé ọ pẹ̀lú pé kò má má yàn. In the name which is above all names. Ní orúkọ tó ṣe Jesus Christ, the son of the living God. I command the powers to die in the name of Jesus. They must die. They must die. They must die. They must die. They must die. They must die. They must die. They must die. Let your amen roar like thunder. They must die. They must die. In the name of Jesus. Ní orúkọ Jésù. And if you are here bẹ́ẹ̀ bá sì ń bẹ níhìn. and your destiny has been stolen. wọ́n ti jí àyànmọ́ yín mọ́ yín lọ́wọ́. your star has been stolen. ìràwọ̀ rẹ wọ́n ti jí. your glory has been stolen. ògo rẹ wọ́n. repossess your possession in the name of. báwo mi ní ìrẹ́ padà ẹgbàá padà ẹgbàá padà ẹgbàá padà ẹgbàá padà ẹgbàá wọn padà ẹgbàá wọn padà ẹgbàá wọn padà ẹgbàá wọn padà ẹgbàá wọn padà. allow them in. repossess them repossess them repossess them repossess them repossess them repossess them repossess them. repossess them, repossess them, repossess them. In the name of Jesus. Thank you, Heavenly Father. In Jesus name we pray. Kindly bring out your tithes and your offering for this meeting. God bless us to do so. Father we thank you for the tithes and the offering. Bàbá measure present falling over. Let it be the lot of your children. Lay your hands upon the life of your children. Jesus my anointing them with prayer. You can see the boxes close to you there. the screen. While we listen to the music ministration. Chineke Chineke nna m ịdị mma ịdị mma ịdị mma ịdị mma ịdị mma ezi Chineke m nna m ịdị mma ịdị mma ịdị mma ịdị ịdị mma ịdị mma chineke anyị ịdị mma ịdị mma ịdị mma ịdị mma ịdị mma ịdị mma chineke anyị ịdị mma chineke anyị dị mma mma oke mmiri na-ebo ogwe ụgwọ anaghị atụ egwu Chineke anyị dị mma Idimma, idimma, ịdị mma Chineke anyị idimma. Idimma, idimma, Chineke anyị idimma, oh, idimma, oh, idimma, oh, idimma, Chineke anyị idimma, oh, idimma, oh, idimma, oh, idimma, oh, idimma, oh. ịdịmma ịdịmma ee Chineke anyị ịdịmma ịdịmma ịdịmma ịdịmma ịdịmma ịdịmma Chineke oke mmiri na-ebu ogwele time like this. Bàbá dúpẹ́ rẹ fún irú àkókò báyìí. And we thank you for your grace and your power. A sì dúpẹ́ fún orí ọ̀fẹ́ rẹ àti agbára rẹ. It is time to bring out your prayer letter now. Ó tó àkókò láti mú ìwé ẹ̀bẹ̀ àdúrà yín wá. And stretch it to the heavens. Kẹ̀sì náà sí inú àwọn ọ̀run lọ́hùn. Bring out your prayer letter on those long term problems you don't want to see anymore. Àwọn ìṣòro ọlọ́jọ́ pípẹ́ tẹ́ ò fẹ́ rí mọ́. And stretch it towards the heavens. Ẹ̀nà sí òkè ọ̀run. If you don't have a prayer request, lay your hands on your heart, your chest. God can calculate the tablet of your heart. Ọlọ́run ó lè ka ohun tó ń bẹ lórí wàhálà rẹ̀. Father, all the requests written here on paper. Bàbá gbogbo ẹ̀bẹ̀ tá a kọ sínú ìgbé And those written on the tablet of the heart. Àti ètò àkọsórí wàhálà ọkàn wa. Let them become testimonies in the name of Jesus. Ẹjọ́ di ohun ọ̀rọ̀ ẹ̀rí ní orúkọ Jésù. This prayer you have written now. Àdúrà ètí ẹ̀kọ́ yìí. The Lord will over answer your prayers. Olúwa yóò. So that you don't have to write the prayer request anymore. The Lord will over answer your prayers in the name of Jesus. I want to make a prophetic pronouncement. Let there be a 21 fold amen for those who want to claim it. I decree upon your life. By the time you come to the next Speak Word to Longer Problems program. Your testimony shall disgrace your enemies. Louder. of fire àwọn will take your prayer request to the evangelist, and it will be stamped on the evangelist. Thank you, Heavenly Father. The Lord blesses you from Zion. Make his face to shine upon you. Yóò mú And be gracious unto you. You shall go from strength to strength. And from glory to glory. Your testimony shall be awesome. I cover you and your family with the blood of Jesus. In Jesus' mighty name we pray. And let us share the grace and fellowship story of his All the Dwelling house forever. 21 miracle receiving. Hallelujah. Let's go. be a part of the MFM International Headquarters social media family by liking us on Facebook, following us on Instagram, and don't forget to subscribe on YouTube and click the notification bell to be fully abreast of our programs. Go follow, like, and subscribe now. Fountain of Fire and Miracles Ministries. Surely the Lord is here. The theme for the April edition of the Gen to Marital Congratulation Program is Season of Laughter. This will hold at the MFM International Headquarters, Lagos, Nigeria, 29th of April, 2023, 0800 WAT. Dr. D.K. Olukoya, the General Overseer, will be presiding live. The Gen to Singles April edition of the Marital Congratulation Seasons of Laughter. This program will be made available on our social media platforms iTunes, Facebook, YouTube, and Instagram. 29th of April 2023. Be there. Jesus is Lord. Mountain of Fire and Miracles Ministries. Surely the Lord is here. This May evil conceptions, womb contaminations, vagabond arrows, dealing with star and destiny polluters, destroying placental bondage, all will be deeply tackled at the May edition of Power Must Change Hands. Theme, Marathon Prayer Battle Against Placental Bondage. This program will hold on the 6th of May 2023 and Dr. D.K. Olukoya, the General Overseer seer, Mountain of Fire and Miracles Ministries will be ministering live from the international headquarters, Lagos, Nigeria, 7 a.m. WAT, and will be streamed live on www.mountainoffire.org and on all our social media handles Facebook, YouTube, Instagram, Twitter, and Mixlear. Don't forget our very own free to air MFM television on IS 20, the May PM MCH Marathon Prayer Battle Against Placental Bondage. Don't miss this day that the Lord will move from person to person and bring down every power troubling your life. Jesus is Lord. Mountain of Fire and Miracles Ministries. Surely the Lord is here. The Women Foundation monthly prayer meeting program will break first Sunday of every month immediately after the service with the theme Women Arise. This gathering will hold for just one hour, which will feature high praise and thanksgiving, Pentecostal fire session, intercession prayers for homes, children, husbands, and marriage, deliverance session, and the final impartation and prophetic blessings by our Father in the Lord, Dr. D.K. Olukoya. The Women Foundation Foundation monthly prayer meeting program, Women Arise. This program will be transmitted live on all our social media platforms worldwide. Endeavor to be a part of this meeting. Dr. Mrs. Shadei Olukoya, President, MFM Women Foundation Worldwide. Woman, thou art loose. Jesus is Lord. Mountain of Fire and Miracles Ministries. Surely the Lord is here.